ìbádá ẹranko ni èèyàn ni àbílẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ìkẹ́ àti ìgbẹ́ náà fi wọn káwọn sọ̀rọ̀ ara rẹ̀ tí wọ́n ní gbogbo ọ̀pẹ tí wọ́n ní ní dúkìá ní ìgbìyànjú lójú ọ̀nà ìlà títí lórí káàkiri orí ayé. ìkẹ́ àti ìgbẹ́ náà fi wọn bá gbogbo àwọn tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ ìgbìyànjú òkè yára nínú ìwà èyí tí ó burú tí Islam tó tẹ̀lé wọ̀ òun náà ni ìwà kìíta ọjà sí pé kí orí ọ̀tẹlẹ̀ lẹ́nìkan kí èèyàn máa tẹ̀mà kí orí yẹ kókò fún kọ́ má rí sí wípé kórí ọ̀tẹlẹ̀ sí ẹlòmíì ju òun lọ. kí ọjọ́ sí pé gbogbo àlámàrí ìsẹ̀mí ayé rẹ̀ báwo ni nǹkan ó sì jẹ́ ti ẹnìkan báwo ni ìyí ó sì jẹ́ ti ẹnìkan báwo ni ọlọ́ ó sì jẹ́ ti ẹnìkan báwo ni ìmọ̀ ó sì jẹ́ ti ẹnìkan báwo ni àlámàrí dáadáa ní ayé tọ́jọ́ sí pé ó nìkan ni wọ́n máa ti kò ní fẹ́ kó pé àbí kọjá sí pé tí ọba sì láǹfààní sórí kan ẹnitọba ní irú orí bẹ́ẹ̀ kí ni wọn máa bè kọ máa làkàkà láti já sí pé báwo ni orí yóò ti pọ̀ kódà ìbá ṣe wípé yóò ṣe tánà díẹ̀ yóò sọ̀rọ̀ àjà nípa rẹ̀ yóò bàjẹ́ tóbi já sí pé orí tó wà lọ́wọ́ ẹni tí bí yóò fi kú òní ọwọ́ rẹ̀ ìwà kan ní ètò islam tó sì léèwọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam onígbé ẹ má sì máa kórìíra ara yín ẹ má sì máa bínú ara yín ẹ má sì máa ṣe kèéta ara yín ẹ má sì máa kọ̀yìn síra yín ẹ wà ní ọmọ àyà lẹ́ńtí ọmọ àti ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala. ìwà akuru ìwà àwọn ìjọ ti ni tí anabi wa muhammed sallallahu alayhi wa tó ti kí wa nílò nípa rẹ̀ pé káwa náà anabi wa muhammed sallallahu alayhi wa ó ní ìwà agbóró èyí tó ti síwájú fún àwọn tó gbáwájú yín ó náà ní kí wọ́n máa ara wọn kí wọ́n máa kìí ta ara wọn. àwọn yìí ìwà tí báyàn lẹ́sìn jẹ ni tí máa ń fa ẹ̀sìn kú lára èèyàn. ànábì sọ́kọ́ bá wà ìwọ̀sọ́lẹ̀ ní pé fífá tó sọ pé yóò máa fa nǹkan nítorí òun gbà lérò ni pé yóò mú ẹ̀sìn kú lára èèyàn kò ní jẹ́ kí yóò rí ẹ̀sìn níwájú ọlọ́run bá wa subahana wa ta'ala kí ṣe pé yóò máa fa irun lára ọmọnìyàn kọ́ ànábì fi ń pe àkíyèsí wa sí pé kéèyàn yẹ ara rẹ̀ wò nípa irú burú yìí tó fi jásí pé kò ní sílá lárẹ̀ tí ó fi lè rí ojú rí ọ̀nà ọba wa subhanahu wa ta'ala tó di ọjọ́ ògbéǹde àwòkè yìí pa burú ìní máa mú fún wà lára bákan náà ó sì máa ń burú nínú àwùjọ. lára ó lè sọ̀yàn tí olórí ikú níwájú ọlọ́run torí pé ẹni tí ọlọ́run ọba tí ó gbé nǹkan fún tí wọ́n ń ta kó ìtumọ̀ ẹni pé wọ́n ń ta kó ọlọ́run ọba tí ó ṣe fún nìyẹn torí pé oore tí ó wà lọ́dọ̀ ọmọ àyà rẹ̀ kìí ṣe pẹ̀lú agbára kìí sì ṣe pẹ̀lú mímàsí rẹ̀ bí kò sí pé ó wọ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala lọ gbé fún. so láti lè wá jẹ́sí pé kéèyàn ọ́ máa làkàkà báwo ni orí yóò ti kú òfúrú ẹni bẹ́ẹ̀ àbí kọ́ máa tẹ̀mọ́ báwo ni orí yẹ báwo ni yóò ti kú òfún ìtumọ̀ ẹ̀ ní pé èèyàn ń bá ọ náà ọba wa subahana wa èèyàn ń bá lọ́kìtì pinnu èèyàn sọ yìí pé ibi tó gbé sí ọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ a rí i pé ìwọ yìí ń sọkọ̀ fún orí igbó fún iblis ṣàìtọ́ọ̀. ní ìjọ kìíní àná nígbàtí ọlọ́run wa subhanahu wa ta'ala tọ́pa gbogbo àwọn malaika. tọ́pa wọn lẹ́sẹ̀ sí iblis tó náà sì wà ní ara wọn níjọ́ náà lọ́hùn pé kí wọ́n fún adam ṣùgbọ́n orí rẹ̀ sí báwo ni ti gbé ọlá èyí tó ti wà fóun yóò ti gbé adam. báwo ni ànábì adam báwo ni ó ti lọ́lá ju òun lọ tó kéésà tó wà lẹ́mìí rẹ̀ yìí ó ní pé òun ò ní tẹríba fún ànábì adam alayhi salatu wa salam sójà sí pé ọlọ́run ọba ló pàtó so ìyẹn pàtó yẹ sí pé ṣèyítọ́n ó di olórí ibú nípa ìpè ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó lè jáde kúrò nínú àlùjànnà tó ti wà tó ti gbádùn ọsọ di olórí ibú ní ayé àti ní ọjọ́ ìbílẹ̀ alùpùpù iná ló sọ ìkan lára ọmọ ànábì adam aleyhi salatu wa salam ló sọ di olórí ibú látara kéta tí ó ṣe pẹ̀lú ẹni tí ó jẹ́ ọmọ àyà rẹ̀ ọ̀nà ọba pẹ̀pẹ̀ wọ́tulọ̀ aleyhim naba abinay adam abilhaq lórí ànábì sọ́kọ́ lọ́wọ́ àyẹ̀wò sẹ́lẹ̀. sọ fáwọn èèyàn rẹ kà fún wa nípa ọmọ méjì èyí fún anabi adam wọn a máa pè wọn ní habil àti qabil nígbà tí àwọn méjèèjì tí wọ́n ti rẹ̀ báyìí ọba subhanahu wa ta'ala tí wọn ti sàárà ọlọ́run ọba gba sàárà ẹnìkan ti ẹnìkejì ẹnìkejì yìí ó sì kì í ta pé báwo ló ṣe já sí pé tí ẹni yọ gbà tí ẹni ọlọ́run bá wọn subahana wa ta'ala yọ gbà tí kò ní gbà tó kì í sáyẹ ó lé lára ẹ̀ débi wípé ó ṣe àdéhùn pé òun ọ̀ pa ẹni tó jẹ́ ọmọ àyà ọ̀ pé òun ọ̀ pa baba náà ló bí wọn ṣe anabi adam aleyhi salatu wa salam dípò kó ṣe àwọn ọmọ ìlànà ìṣẹ̀yìn tó ń nà ṣe orí ìlérí yìí lọ́wọ́ títí tẹ́ni rẹ̀ fi tàjẹ́ ọ̀pá ọmọ ayá rẹ̀ ní tìtọ́ ṣùgbọ́n anabi wa ọlọ́ọ̀bá wa subahana wa ta'ala sọ pé fa asubaha mi nàlẹ́ xaasiri látara bẹ́ẹ̀ o di ẹni tó ṣòfò láyé tó ti ṣòfò lọ́jọ́ gbẹ̀dẹ̀ alùpùpù kéèta yìí náà lọ àwọn yahudi àbí àwọn ahlul kitab in general àwọn tí ọlọ́run bá fún ní kíra síwájú yẹn ni àwọn júù àti christian ló sọ wọ́n di olórí ikú títí di òní torí pé alámọ̀rí nípa níbi rọ muhammed sọlọ́láhu alayhi wa sẹ́lẹ̀ nǹkan wà nínú tíra àwọn ni tí àwọn ànábì ọlọ́run bá tó sì ti síwájú ànábì sọlọ́láhu alayhi wa sẹ́lẹ̀ pàtàkì jùlọ ànábì ayisa alayhi salatu wa sẹ́lẹ̀ tó ti sọ ní àsọtẹ́lẹ̀ yìí ànábì kan tó ń bọ̀ lẹ́yìn òun tí ó jẹ́ òpin ànábì tí gbogbo ayé gbọ́dọ̀ gbàgbọ́ ṣùgbọ́n tó ti bí wọ́n ti mọ òdodo tí wọ́n pa pé ànábì sallallahu alaihi wasallam ànábì ọlọ́run ọba ni kódà tọ́já sí pé síwájú kí ọlọ́run bó tó gbé ànábì dìde ní Madina àwọn Júù wa máa sọ fún àwọn lárúbáwá yìí pé ànábì ọlọ́run ọba kan ń bọ̀ èyí sọ́nà ọba ti sàdéhùn fáwọn nínú tírà wọn ṣùgbọ́n nínú èrò tiwọn ò ní pé ànábì tí ó jẹ́ olórí gbogbo àwọn ànábì tó ti síwájú tó sì jẹ́ òpin ànábì gẹ́gẹ́ bí ó ti yá sí pé gbogbo àwọn ànábì tó síwájú tẹ́lẹ̀ inú bani israel lọ́nà ọba ti máa ń gbé dìde àwọn ọmọ ànábì yakub aleyhisalatu wasalam musa isa àti àwọn ànábì míì tó láti ìran. ishaq aleyhi salatu wa salam ni wọ́n ti ń so iye ni wọ́n tàmà wípé fáìdì ọ̀dọ̀ wọn náà ni ó tún ti wá ṣùgbọ́n wọn subhanahu wa ta'ala ọba àti yòówù tí ó sẹ́nìkan tí ó bí léèrè ó gbé dìde ànábì sí pé ó ń gbogbo àwọn ànábì ó gbé dìde ní ìdílé lárúbáwá látàrí eléyìí pẹ̀lú ìmọ̀ tí wọ́n sọ pé àwọn ò ní gbà tó ń ti báwọn ti mọ̀ pàánà bì ní nígbà tí èsì ti ran àwọn yẹn báwo ni ìran tí wọ́n ti máa jẹ́ pé òní yóò lọ́la ìran ti àwọn lọ látara pé ọlọ́run bá gbé anábì sọ́kọ̀ bá wà ó gbé níbi ìdílé tí lérò èyí náà di olórí ìbò sókè tí o tí ọlọ́run bá ti fún mùsùlùmí ẹgbẹ́ ẹgbẹ́yàn ọmọ sọ ọmọnìyàn di olórí ibú pẹ̀lú àpèjúwe ètò pọ̀ nínú alukur'an lára ìlàpá abú èyí tí wọ́n abú yìí máa ń mú wa òun náà ni pé ìgbàgbọ́ tó yanrantí yóò kú ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ́ mùsùlùmí nítòótọ́ yóò sì máa jẹ́ ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ò ní pé níwájú ọlọ́run. oríkì anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú hadith ìtọ́wà nínú sahih ibn hibban anabi sọ pé kọ́rọ́ kí nǹkan méjì kan papọ̀ sí ọ̀dọ̀ ẹnìkan nǹkan àkọ́kọ́ ni pé ẹni tí ó ṣe wàhálà tó ṣe kìràkìtà tí ẹsẹ̀ rẹ̀ fi kérúkú sójú ọ̀nà sọ náà bá wa subahana wa yẹ ni pé ń ṣègbìyànjú báwo ni. tọ́nà ọba yóò ti tàkà lórílẹ̀ táwọn yẹn fi dodo tí wọ́n fi mọ̀ yí pé ẹ̀sìn Islam ńlọ yẹ kí àwọn ó àti iná yẹni pé ẹni tí gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run ti ń pèpè òun àti ò lè yẹni pé kì í sẹ́ńtì yọ wọ náà má. ẹlẹ́ẹ̀kejì ọkàn ẹrú kan kí ìgbàgbọ́ kọ́ wà mbẹ́ kíkẹ́ ìtàn kù mbẹ́ àbí kíkẹ́ ìtàn wà mbẹ́ kí gbàgbọ́ rẹ̀ ọmọ gbé torí pé ẹni tó bá nígbàgbọ́ tó nítumà yóò máa gbé gbogbo nǹkan bọ́lá wọn bá fi kádà rẹ̀ yìí gbogbo ẹni tí ń ṣe wàhálà ńlọ́yọ́ sí pé ńlọ́lọ́wọ́ bá ń ṣe é fún ọlọ́wọ́ bá ń ṣe nǹkan kọ̀ọ̀kan fẹ́ bó ti wù ní yóò ti pé ẹni so bí ọlọ́run bá gbé ń ṣe orí rẹ̀ bẹ́ẹ̀ náà tọ́lágbára tó sọre fún àwọn èèyàn kan bẹ́ẹ̀ náà lọ lágbára láti ṣe orí fún ẹni tí ọba jẹ́ mùmìnì lódodo tó yẹ pàtàkì sí pé kò ní sí nǹkan kan nínú ẹ̀mí rẹ̀ sí ọmọlàkejì rẹ̀ torí ọgbà wípé nǹkan yẹ ìtọ́nà ọba lè ṣe fún náà ni ìyẹn lọ́pàá tí a nílò Muhammad sallallahu alaihi wasallam sọ pé kọ́rọ́rùn kí ó wà nínú ọkàn kan náà ìgbàgbọ́ àti kìíta. bákan náà lára aburú ìwà yìí òní pé àwùjọ ọ̀tọ̀ pọ̀ ń bẹ̀ ìmọ̀ kórìíra síra ẹni yóò pọ̀ ń bẹ̀ ibi tí kìíta bá ti gbilẹ̀ ẹ sì rí pé yorùbá náà sọ pé ibi tí ọba ti ti fẹ́ kìí sí kẹ́ńbẹ̀ ibi tí fẹ́ bá wà ibẹ̀ nìkẹ́ ọ wà ibẹ̀ lànà ọ wà ṣùgbọ́n bí táwọn yẹn bá ti máa bínú ara wọn yálà níbi iṣẹ́ ni o ní fámìlì ni o nínú àwùjọ kan ni o ẹ rí i pé ìfẹ́ máa jìnnà síra wọn ni kódà wọn a máa bá làmàrí wọn débi pé wọn ò máa para wọn gẹ́gẹ́ mi yẹn ní àníbi sallallahu alaihi wasallam ló sọ pé la yazalu an-nasu bi nínú hadith ebi tọ̀bọ̀rọ̀ nígbà wa àwọn ọmọ nìyà orí ọmọ ẹ̀jẹ̀ tiwọn wọ́n máa lékún lóore lóporó ìgbà tí wọ́n bá sì fi kéèta bọnú àlámàrí wọn ìjọ tí kéèta bá ti wà pẹ̀lú wọn ìjọ náà lóore wọ́n máa dínkù táwọn náà bá sì wò ó nínú nǹkan tí ń ṣẹlẹ̀ a rí i pé bó ti rí nìyẹn gbogbo omi tífẹ́ bá ti wà tí ìdùnnú sí rẹ ní bá ti wà tí ò sí ìkórìíra sí rẹ ní tí ò sí kéèta á rí i pé orí bẹ̀ máa ń pọ̀ dáadáa orí ọ máa ń pọ̀ gan-an. ìwà aburú yìí okùnfà tó pọ̀ òní máa ń fà á lára rẹ̀ ó ní ìmúra ẹni lọ́tàá àwọn tí bá ń ti ọ̀tá láàrin ara wọn kò ní í fẹ́ kó tẹ́ kí ọ̀tá rẹ̀ ẹ́ rí i pé yorùbá náà máa sọ pé ọ̀tá ẹni pa odò ọ̀yà tó tí wọ́n bá ń ròyìn ẹni tó ti pé ó mú lọ́tàá bí ó ti bàjẹ́ lọ́wọ́ wa. kódà yóò tún máa sáré báwo ni nǹkan tẹ́ fi ń ròyìn rẹ̀ dáadáa báwo ni ó ti kú òfin sọ ìbàjẹ́ rẹ̀ òun náà ẹni bí ọmọ wa lára aburú èyí tí ìmọ̀ra ẹni ti máa ń bí nìyí òun náà ní kéta bákan náà lára rẹ̀ ó ní kọjá sí pé tí gbogbo ayé ọjọ́ ti ẹnìkan so ẹlòmíì ibi tí Eh, aburú ọkàn rẹ̀ tó tọ́ lágbára dé yìí bá àfẹ́kọ̀tẹ́ pé kóore ó jẹ tiẹ̀ nìkan dáyà àtàwọn èèyàn rẹ̀ ẹ̀ sì rí pé ti ṣe wá ní nàìjíríà náà nìyẹn ìyẹn náà ni ọ̀pọ̀ àti ìjọba pé owó tó tó odidi ìlú fi ṣe bọ́jẹ̀tì ẹnìkan ó sì kó òun àti fámílì rẹ̀ ó sì máa dá wọ́n máa dá lò látara wípé kọ́sà jẹ́ tèmi nìkan kọ́jẹ́ tèmi nìkan kí gbogbo àwọn èèyàn yòókù kí wọ́n wá sí irú lábẹ́ kó sí pọ́dọ̀ rẹ̀ wọ́n sì máa jẹ tí wọ́n sì máa mú. ìyẹn náà ni máa ń bẹ́ lómìn débi pé tó bá tí ọ̀gá ń bì kan kò ní fẹ́ kẹ́lómi ò tún gbérí má torí kò fẹ́ kí wọ́n tó o. ìyẹn ní máa ń bá lẹ́kítọ́rà mi débi pé dípò kọ́kọ́ máa ní máàkì tó dáa yóò wípé àtúntò máa ti fún máàkì tó dáa àbí tí wọ́n bá ti tọ́wọ́ ti di dókítà àbí tó di. nǹkan nínú ètò ẹ̀kọ́ àwọn ti di náà nìyẹn so gbogbo àwọn nǹkan yìí ní ti máa bí o òun náà ní ta bákan náà láàárọ̀ okùnfà rẹ̀ òní pé kádàmí èèyàn kó gbilẹ̀ àdàmà kú kì í ṣe pé bọ́yá ó ní nǹkan ká gbà nínú fún ẹnìkan ju wípé ọ̀sà kórìíra sí ẹ̀mí rẹ̀ máa ń kórìíra sí dáadáa kódà pé dáadáa yóò mọ̀ tètè kódà kọjá sí pé dáadáa tó wà lọ́dọ̀ ẹni o kò ní nǹkan kan nínú ọ̀kan tó náà ọba fún ọ̀nà ọba dá lọ́lá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kò ní fẹ́ kó ẹ̀mí ikú tó wà fún kò ní kí dáadáa kan tó wà pẹ̀lú ẹlòmíì mọ́ kódà mẹ́jọ máa rárí yóò kàn máa bínú ni tí bá sá ti lè ròyìn ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ inú ọmọ bíi báwo ti lè ròyìn ẹ̀ ọ̀nà tí ó fi bàjẹ́ ọ̀nà tí ó fi fẹnu sáàtà rẹ̀ ọ̀nà tí ó fi já sí pé nǹkan tí wọ́n fi ń ròyìn rẹ̀ yẹ ní jẹ́sí ẹ̀ mọ́ iná nìyẹn ọmọ wa so àwọn okùnfà abú ti máa ń ṣẹlẹ̀ sí ọmọnìyàn tí fi máa lọ sí ti ìwà yìí ṣùgbọ́n lóògùn torí pé gbogbo àlámàrí nǹkan tí ó jẹ mọ́ àárẹ̀ mi kò sí tí ò lóògùn nínú alukur'an tí ó sì lóògùn nínú sunna nabi wa muhammed sallallahu alayhi wa sallam torí pé àárẹ̀ kan náà ni ṣùgbọ́n ọ̀wọ́ pé àárẹ̀ tẹ̀yìn ò lè fojú rí ẹ̀rí pé torí bá ń fọyàn tọwọ́ ń dùn àárẹ̀ tó ti fojú rí ni tí gbé lọ sí ọ̀dọ̀ dókítà tí wọ́n bá tírìtì àbí kọ́ ra oògùn ní fámásì kó tírìtì kẹ̀yìn ṣùgbọ́n àárẹ̀ tó jẹ́ àárẹ̀ mí iyún kò sí fojú rí tó sì já sí pé ẹni tó wà lára ẹ̀ gan-an ó lè má mọ̀ ń gbà mí ṣùgbọ́n lọ́pọ̀ ọ̀gbà tí tó máa wà tó náà fi máa mọ̀ yín pé á àlámàrí ìwà búyì ọ wà pẹ̀lú òun. ẹni tí irú nǹkan báyìí tó bá wà lẹ́mí ẹ̀ àbí tó wà nínú ìṣesí ẹ̀ lára nǹkan èyí tí yóò jóògùn fún ni pé kọ́lọ̀ máa ń gbé gbogbo àlámàrí tọ́lọ́ wọn bá kádàrá èèyàn ṣe kìí ta o ṣe kìí ta o kò lè kú òun bẹ́ẹ̀ láyé ìtọ́lọ́wọ́n bá ti kádàrọ orin kan fún pé yóò jẹ tiẹ̀ kò sí tí kódà tí gbogbo ayé ọkọ̀ ọkọ̀ ìgbé kò ní jẹ tiẹ̀ àbí yóò kú kò lè ni ọ̀rọ̀ tí anábì wa muhammed sallallahu alaihi wasallam tọ́ba ibn abbas tọ́ba sọ nígbà tó wà ní ọmọ ike ó wà nínú sunanu tètè gbogbo ayé yìí tí wọ́n bá parapọ̀ pé àǹfààní kan ọ̀jẹ̀ tiẹ̀ tọ́nà ọba ọba kádàrá yìí pé ọ̀jẹ̀ tiẹ̀ kò lè jẹ́ tiẹ̀ láìláì. tí gbogbo wọn bá ti parapọ̀ gbogbo ayé yìí lérè wọn nìkan pé ànífẹ́ dáadáa tó wà fún ọ yóò kú o àbí wọn fẹ́ fi aburú kan kàn ọ́ lọ́mọ yìí pé kò sí aburú kan tó lè dọ́dọ̀ rẹ̀ àyè fi èyí tí ọlọ́run bá ti kádàrá. òun bínú ẹnìkan àbóhùn òbínú rẹ̀ èyí ọ̀ dín kankan kù nínú nǹkan tí ọlọ́mọ bá fẹ́ ṣe fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé tí n bá ti mà pé oore pọ̀ lọ́dọ̀ náà bá wa subhanahu tó ti já sí pé oore yìí kìí ṣe pé ọlọ́run bá dá fún ẹnìkan bí kò gbogbo ẹni bá ti béèrè lọ́nà kódà lọ́nà tí ọ̀tọ̀ ń gbà mí gan kéésì kóésì nǹkan tí ó jọ ọlọ́run ọba lójú ìyẹn ni anabi wa muhammed sọ́kọ̀ọ́ àlùsọ́làm ló fi sọ pé tọ́wọ́ sí pé ayé ó ní tùmọ̀ lọ́dọ̀ náà ọba ni tí ọjọ́ sí pé kò yẹ pẹ́rẹ́ ju nǹkan tí èsì bí èsì ti yẹ pẹ́rẹ́ yẹ tí ọba sí pé ayé ò yẹ pẹ́rẹ́ tó bẹ́ẹ̀ níwájú ọlọ́run ọba ni kìfìrí ọba ti ti rí kankan kọba títí rómi mu ebi pé yóò rò jẹjẹ nílé ayé ṣùgbọ́n ayé ọ̀jẹ̀ kankan níwájú ọlọ́run kọ́sípẹ́ tọ́nà bò lè fún láyé tó sẹ́yìn bá ti mọ̀ yí pé gbogbo nǹkan pátá ọ̀dọ́ náà bá ńlọ́wà ọ̀nà ọba ti ṣetán láti fún èèyàn tí ọba ti tọrọ ẹ̀ tó ti rẹ̀ bẹ́ẹ̀ lásìkò tó bá wọ ọ̀nà ọ̀nà ọba ó fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ èyí tí ẹni tó ti fún kò lè dí tiẹ̀ lọ báyìí ó kọ̀ ọ́ tí ìbá ti ma gbogbo eléyìí tó yóò rọrùn fún láti lè jẹ́ pé ìwà burú yìí kò ní wà pẹ̀lú ẹ̀. bákan náà ló jẹ́ pé ẹni tí wọ́n ti kìí ta náà tó náà ní fílẹ̀ wípé ẹnìkan gbé òun lẹ́sẹ̀ ó ń fẹ́ kí oore tó wà lọ́dọ̀ òun a máa mọ̀ ìgbà míì wà kódà ẹlòmíì ọmọ rìn sí pé ó ń pẹ̀sẹ̀ ń rẹ̀ sí. ìgbà míì sì wà ní máa hàn tọ́yà sí pé irúfẹ́ ẹni bí òfin hàn sí ànífẹ́ wọ́n dárí pé nǹkan yẹn ó kú òfin ni. kò sí nǹkan téèyàn lè ṣe ju pé kọ́ máa jẹ́rẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ náà ọ̀rọ̀ subhanahu wa ta'ala. ìyẹn ni ọlọ́run bá fi kọ́ ànábì wa muhammed sallallahu alayhi wa sallam nínú suratul falaq èyí tí ó gbajúmọ̀ tó pé kọ̀fẹ́ sí ti wọn bá sọ pé kúl àhúdú bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ fọlá torí anabi sallallahu alaihi wasallam máa fi ọlọ́ọ̀ba máa fi wá sọ̀rọ̀ ọlọ́ọ̀ba tó sọ pé òun náà ní jẹ́ kílẹ̀ ọmọ gbò ọlọ́ọ̀ba tó ní ilẹ̀ mímá òye àárọ̀ máa fi ọlọ́ọ̀ba yìí ti ń darí gbogbo nǹkan tó ti pé nínú ọ̀darí rẹ̀ òun náà ní kí òru ó dé kí ọ̀sán ọlọ́kọ́sùn dé kí òru ọlọ́ọ̀ máa fi wọ́ sọ̀rọ̀ àpò níbi àwọn tí ń bọ̀ yìí lára ni wàmí sábà àṣẹlẹ̀ ní ìdá àṣẹ. aburú èyí tí àwọn oníkèéta tí wọ́n máa mú wa aburú ìtọ́jà sí pé wọ́n fẹ́ máa fi kan ẹ̀ńtọ́ jẹ́ ẹlòmíì nínú àwọn tí ọlọ́run àti ọba ti orí fún. lára òní pé ẹ̀ńtọ́ bá máa ń nìkan ń gbòòn lẹ́sẹ̀ kọ́ máa fi wùwà sí bí kò sí pé kó tún máa ti dáadáa sí torí pé ọba ti ń ti dáadáa sí ẹni tí ó ń gbé ọlẹ́sẹ̀ ní ṣe kì í rẹ tó bẹ́ẹ̀ nínú rẹ̀ ọmọ àbàjẹ́ ó ti ṣe é ṣe látara dáadáa tó ń ṣeun kó ronú bí ìwàdà kó náwó ìjà ẹni tó ń bínú rẹ̀ tó wọn ọ̀fẹ́ kó rí ọjẹ́ tiẹ̀ ó ní ti gbogbo àwọn kan ti ń ṣe yìí tọ́jà ti pé ẹ̀mí rẹ̀ ọ̀wà tuntun ni o yóò wá yí padà sí ọ dípò títí ń tàn máa pé kó rí ọ bọ́ lọ́wọ́ rẹ tẹ́lẹ̀ tò yóò wá jẹun tó ti pé òní yóò máa ṣe àdúrà kí ọlọ́run máa kí ó sànù wa kó níbi àwọn ìwà àti tọ́jà sí pé ọjọ́ ìwà àbúrò kó fi ìwà tí ó dáa èyí tí máa ń mú yẹn wọ àlìjẹ́nà kó fi ta ẹnì kọ̀ọ̀kan wọn lọ́rẹ̀ ọlọ́lá ìlànà ọlọ́run àti ìfẹ́lẹ̀ ìsìlámù wọn mùsùlùmí وأذل الشرك والمشركين ودبر عداءك عداء الدين اللهم إن عبيدك بنو عبدك بنو أمتك ناصيتنا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحد من خلقك أو استأثرت به في علم غير عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم جدد الإيمان في قلوبنا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم أصلح لنا